èèyàn téèyàn bá fẹ́ jẹ́ ajá ìkóṣòlù tó mọṣẹ́ dáadáa èèyàn á kọ́ iṣẹ́ ẹ̀ náà ni àwa àwa a sì ń kọ́ iṣẹ́ náà sẹ́rí àwọn àwọn tó ti ṣe tẹ́lẹ̀ èèyàn lè ra experience tí wọ́n ní so but the best thing téèyàn lè ṣe ni pé kéèyàn settle down kéèyàn kọ́ kéèyàn ṣe ok ok báwo lẹ ṣe ń ṣe báwo lẹ ṣe ń ok ok ṣe mọ̀ so um, practice makes perfect nǹkan tí àwọn eh, alákọ̀wé máa ń sọ nìyẹn pé practice makes perfect so uh, practice ni èèyàn máa èèyàn máa kọ́ náà ni èèyàn máa kọ́ ẹ ṣáà mọ̀ bí wọ́n ṣe ń kọ́ iṣẹ́ organizer àti uh, uh, bricklayer àti uh, so the same um, the same tenacity the same uh, hard work lèèyàn máa fi ṣe bí mo ṣe jẹ́ adẹ́rìnpòṣónú ó ti ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún mi mi ì ṣiṣẹ́ rí mi ì ṣiṣẹ́ mo ní àwọn àwọn other businesses tí mo ń ṣe ṣùgbọ́n eléyìí ni ìkan tó ń mówó jáde eléyìí ló ń finance àwọn the other ones so the major thing tó ti ṣe fún mi ni pé ó tún fún mi ní tẹ̀ fi ń ṣe nǹkankan you know ṣe other businesses ṣe fàájì ṣe one or two things ṣe show ṣẹri so ó eh, ti ó wà ó wà very lucrative. ìkan márùn-ún tí àwọn èèyàn mọ̀ pa mi Eh, àkọ́kọ́ ni pé iṣẹ́ ajẹ́rìípòṣónú mo mọ̀ dáadáa mo mo mo mọ̀ mo ti mọ̀ jù jù ti kù. ìkejì tí àwọn èèyàn mọ̀ gbà mí ni pé eh, mo mo lọ́pọlọ díẹ̀ mo ṣe díẹ̀ mo lọ́pọlọ. ìkẹta nǹkan kẹta ni mo like orun mo like orun gan-an But they like that mark away, so ó dà pé mẹ́rin nìyẹn then eh, number five mo nífẹ̀ẹ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ ọlọ́run kan eh, òun ni. ok àwọn nǹkan tí mo like láti máa ṣe. Ah mo like láti kàwé mo like láti sùn mo ti sọ tẹ́lẹ̀ oorun yẹn ah mo lè sùn mo lè ah mo like láti sùn mo like láti sùn then àwọn kan tí mi like mi like kéèyàn máa kéèyàn máa mi like kéèyàn máa wá straight forward eh, mi like ẹ mi like àwọn tó máa ń pretend mi like ẹ orúkọ mi ni D1 Adẹ́rìnpòṣónú ni mí ẹ máa wo Orísun TV best.